دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ kíkí ẹ̀sán rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal hafizahumullahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká bismillah alhamdulillah. ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته èèyàn pẹ́ eléyìí tí ó dá fún ọlọ́run ọba tí ó di dandan fún wa ìfi kí a máa dúpẹ́ fún lóòrèkóòrè. alhamdulillah. tọrọ àlékún ala ọlọ́run fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam. àti gbogbo ẹ̀yin ọmọ ya wa jákèjádò gbogbo àgbáńlá yìí kíra wa bára wa dúpẹ́ fọlọ́run àtúnṣera wa Mojuba Ramadan ti ọdún yìí àjọ ọlọ́run ọba nínú àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ àjọ kò fún wa ní àlàáfíà àti ìmáàdì tó yè kooro ẹ̀rẹ̀ tí a máa fi gba ààrẹ ti ọdún yìí akọ́nà àbí ọlọ́run kò fi rísíkù halal ìjẹ́mú rọrùn níná lílò ilé ìta àti ní lálàṣí àbí ọlọ́run kó jọ ọ́ kó fi kó fi kún fún wa. ní akírawa lẹ́ẹ̀kan sí òní náà ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù ọ̀rọ̀mọ̀dọ́ọ̀nù ti ọdún yìí òní ní ọjọ́ àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìtẹ̀lé òfin àti ìlànà ọlọ́run yìí tí kì ṣe pé a ti mọ àmọ̀dájú lánàá pé ó máa jẹ́ òní ẹlòmíín sọlọ́kan ara tiẹ̀ ń pé ah, àwọn tí mọ̀ fún mi náà ni kò lè yẹ rárá mùsùlùmí gidi tó gbọ́ ẹ̀sìn rẹ̀ yé gẹ́gẹ́ bí àwọn ẹni rè tànà sábà ń rí fà sí àwọn kàtà àwọn aláwọ̀ ẹni rè tànà ń ta àgbàlérò náà ni anabi sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà àbíkẹ́ lákòótán gbogbo àwọn anabi ọlọ́run àti gbogbo àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà lẹ́yìn wọn àwọn eléyẹn ìṣẹ̀sìn wọn kì í ṣe lórí ìfẹ́ ẹnu bí kì í ṣe lórí òfin ẹ̀sìn bọ́lá ń ṣe làákalẹ̀ fún wọn. ń tọ́lọ̀ wọn aránsì gbogbo aláyé tí ń ṣe ànábì sallallahu alayhi wa sallam kì í ti máa ń mọ̀ láti ọ̀sán òkú ọ̀la káàrẹ̀ bẹ̀rẹ̀ láti máa wá sọ fáwọn èèyàn pé àbẹ̀wò sàn àbẹ̀rọ̀ lẹ́ fẹ́ ti máa kéde ẹ fáwọn èèyàn pé a máa bẹ̀rẹ̀ rẹ̀ lọ́la oṣù ilé oṣù òlé àṣàmà bẹ̀rẹ̀ lọ́la ànábì òṣèrú rẹ̀ rí sallallahu alaihi wa sallam. ká má dẹ̀ gbàgbé pé a lè mọ̀ tó à ń tẹ̀lé káwárò pàfẹ́ mọ́ jùlọ. torí ẹ̀ ló pàtàkì sọ pé títí dìwòye àná àti lè sọ ní pàtó ní àsọdájú pé ìní ìní ààrẹ fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run fi pamọ́ fún wa. until ìgbà tí sultan wa tó wá kéde ìyàlẹ́ pátápátá. ìgbà náà lọ́kàn tó ọ̀pọ̀ ṣẹ́jú kan fún tọ́ náà ni ọjọ́ àkọ́kọ́ tíwọ́ bá ní ròrí pé yàtọ̀ lè lọ ń ẹ̀ sórí jọ́ tíwọ́ náà bá ń jì àná kò fẹ́ tó sẹ́yìn ànábì bẹ̀rẹ̀ ẹ̀yàmà sallallahu alaihi tó bá máa dì náà yẹn pé òfin lẹ́yìn ohun tòótọ́ ìfẹ́ inú tiẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa lẹ́ẹ̀kan sí oríire àmójúbà náà ó ṣe oríire oṣù àlùbáríkà oṣù tí ọlọ́run bá tó ní alukur'ani tó rẹ̀ ní ẹ̀sìn tó ní ayé àtọ̀run títí ti sọ fún wa nínú alukur'ani rẹ̀ wípé ṣahru ramadan alladhi unzila fi alukur'an. ṣahru ramadan alladhi unzila fi alukur'an. ọlọ́run ọba ní nínú oṣù ramadan ẹ wo àpọ́nlé oṣù yìí ẹ wo bàbàrà tọ́lọ́run bá bàbàrà rẹ̀ ṣaharu ramadan. wọ́n ti di pé ní ṣaharu ramadan oṣù ramadan ẹ̀wù bọ́lọ̀ ń ti sọ nínú alukur'an. kí ló náà wá fẹ́ sọ ń parẹ́ kọ́lọ̀ tó kọ́kọ́ dárúkọ oṣù síwájú. alábí unzila fihi alquran. ó ní ìtọ́jà pé nínú rẹ̀ òun ni òun sọ ọ́ alukùránù kalẹ̀. hudan linnas. alukùránù tí ó ń jẹ́ ọ̀nà àmà fún àwọn ẹ̀dẹ́ nìyàn. wa bayyinatin minal huda wal furqan. alukùránù yìí náà ni tó wá kílẹ̀ ó wá ṣàlàyé báwo la ṣe fẹ́ ní ojú ọ̀nà náà tàbí máa gúnlẹ̀ dáadáa. alukùránù lọ́lọ́run ni kó wá ṣàlàyé rẹ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú pé ká bá ní sọ̀rọ̀ ọlọ́run ọba ti bá wa sọ tán nínú alukur'an ó ti bá wa sọ tán látòrí ahán nabi sallallahu alayhi wa sallam alukur'an yẹn ni tọ́lọ̀ ọba wa ń jẹ́ ká mọ̀ kó wá yanjú ọ̀nà fún wa ẹni tó bá wá fọlùkùrán yí ọ̀nà fún tó bá ní kò tẹ̀hún lọ́rùn tòun kò ń ṣe fẹ́ rin tòun rèé kò sí tàbí ṣùgbọ́n ẹni náà padà wọgbó ni ẹni tó bá fọlùkùrán yanjú ọ̀rọ̀. nínú ètò gbésí ayé rẹ̀ tó wá sọ pé ní tẹ̀ fàlù fa sọ ń tẹ́ lọ́lọ́run sọ yẹn èmi ò gbà yẹn tèmi tèmi ṣe fẹ́ ṣe tèmi rèé kó má jẹ́ mi ọ̀ fẹ́nìkan sọ̀rọ̀ rẹ̀ tẹ́ra rẹ̀ oníbò ń ṣe fẹ́ ṣe tòun rèé à ẹ lọ kíyèsí ẹni náà ọjọ́ rẹ̀ á ṣojú àwọn èèyàn. kí ló fà á tó fi rí bẹ́ẹ̀. torí pé ọ̀rọ̀ ọlọ́run ni alukur'an ọlọ́run wa fi yè wá láyé ni ó wá yé ẹ̀mí wá fi yé ara. wàbí tawhidi awsana. sábà gbajúmọ̀ tó wà ní alukur'an látòkè délẹ̀ aláǹfààní àti mọ lọ́kàn àádẹ́mọ́ta báwo ló ṣe yẹ ká sìn ín kí tó dè wá tá a gbọ́dọ̀ ṣe. fásitì náà ṣẹ́rí kò síwé náà láyé àyàfà al kí ni tí ń bí nínú rẹ̀ fàbílẹ̀ Ọlọ́run bá ní ní nínú wa. Yùdí uzọ́lá màdúnníyàna, yùdí náà Al-Qur'an yìí òun ló wá tàn sí àwọn wa bá a ṣe ń lò tíyàn bá ti bẹ̀rẹ̀ sí jókòó gbá alukur'an inú rọmọdọ́ọ̀nì tẹ́yìn náà bá lè tẹ́kì táìmù yín tẹ́yìn gbọ́n tá a fẹ́ máa tún lórí ìkànnì yìí tí rọmọdọ́ọ̀nì máa fi parí. ẹ̀rí pé bẹ́ẹ̀ ń lò ṣẹ̀mí tẹ́lẹ̀ tí ò yẹ tẹ́ ìbẹ̀ yìí tẹ̀ ń ṣe bí ìgbésí ayé ẹranko yìí ń hù ìwà ìṣù fún àwa tí ò dá ń hù tẹ́lẹ̀ yẹn. yuhadiruna minan sharri. alukuran na a bẹ̀rẹ̀ sí mú gbogbo òfin ọlọ́run tó sọ pé má ṣe léyìí eléyìí ò dáa ẹ kúrò ní eléyìí àmọ́. wayad'una ilal khayri. àwa lọ mú wa gúnlẹ̀ síbi dáadáa. wa bi ta'ati ya'muruna. alukuran ni sọ̀rọ̀ wa fi kọ́ wa òfin tó pọ̀ ní ẹ̀kọ́ tó pọ̀ ní ọ. Wàbí sọ àti àmúrò náà. Gbogbo bá a ṣe lè tẹ̀lé Ọlọ́run, bá a ṣe lè tẹ̀lé bá a ṣe lè tẹ̀lé òjíṣẹ́, bá a ṣe lè rẹ́sì ṣe. Wàbí sọ àti àmúrò náà. Pásítọ̀ tán wá ṣe máa dáa, tọ́lọ̀ bá kojọ sínú àlùkò láti wá. Wàbí lè ṣe sáàánì wálé bí rè. gbogbo bá a ṣe lè hùwà rẹ sáwọn èèyàn láyé, bá a ṣe lè báwọn èèyàn lò láyé fáwọn òbí wa àwọn ẹbí wa àwọn ará wa àwọn ará ìlú wa àwọn èèyàn tá a jọ ń gbáyé kódà tó fi kan àwọn tí kì í ṣẹ̀dé èèyàn bá a ṣe lè ṣe dáadáa sí wọn. alukurani gbogbo ẹ̀ ló wà nù rẹ̀ o torí àwọn níwà bàjẹ́ pọ̀ láyé aníwà bàjẹ́ láyé kò lè dópin àfi tá a bá tẹ̀lé ntọ́lọ́wọ́n bá sọ kí ni ntọ́lọ́wọ́n bá wa sọ tá a fẹ́ tẹ̀lé ń ti bẹ nínú alukurani tó sọ̀kalẹ̀ nínú oṣù yìí náà ni eléyìí náà kọ́kọ́ ìfàlù kùránì sáwà mùsùlùmí gbítání ọlọ́wọ́n bá nínú rọ̀mọ́dọ́nù ni òun sọ kalẹ̀ akẹrẹwà kò rírì yìí náà lọ́tọ̀ àti ọlọ́run kó jọ gbogbo rírì náà kùránì tọ́lọ́run náà òun kó jọ síbẹ̀ yìí ọlọ́run jọ ò àti ní àti ń tẹ̀ ń gbọ́ mi ọlọ́run jájọ kó fa rírì náà gbogbo àwọn ohun tó lè sọ ni lórí ibú ìtura àwọn bá kì wá nílò nínú alukurani pé má ṣe léyìí o bí èèyàn bá ṣe àtúbọ̀tán rẹ̀ kí ń dá o ẹ má pààyàn o ẹ má ṣe jàǹbá fún yàn o ẹ má jalè o ẹ má ṣìṣìnà o ẹ má rogún pẹ̀lú ọlọ́run o ẹ má mutí o gbogbo wa bàjẹ́ wa bàjẹ́ tọ́lọ́run bá nílànà èṣù ni ọlọ́run já lè jìnnà sí. Ah, àpọ́nlé oṣù Ramadan anabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ń bá àwọn sàhábà sọ̀rọ̀ ó wá kí wọ́n mọ pàtàkì oṣù Ramadan. yìí tó fi ń bẹ̀yìn àti iná sọ̀rọ̀. Ìṣọ́rọ̀ wọn bá ní Rọ̀mọ̀dọ́nù máa ti dé. Kọ̀dẹ̀ já kún ṣàhẹ́rù Rọ̀mọ̀dọ́n. Àwọn náà wá ń gbẹnu ànábì fi sọ fún gbogbo aláyé lónìí. Kọ̀dẹ̀ já kún ṣàhẹ́rù Rọ̀mọ̀dọ́n. Ẹ̀yàn wà yá mi ní nẹ́ẹ̀sì, ẹ̀yìn yá wa tẹ̀ ń tajà. Ẹ̀yin bàbá wa náà tẹ́ ń tajà tẹ́ ń rà. Ọ̀dẹ̀ já akùn ṣáhárù Ramadan. Pẹ̀lú oníṣẹ́ ìjọba, oníṣẹ́ oṣù. Ọ̀dẹ̀já kún ṣàárò Ramadan. Gbogbo ẹ̀yàn oníṣẹ́ ọwọ́, ẹ̀yàn oníṣòwò, ẹ̀yàn máa kẹ́kọ̀ọ́, ẹ̀yìn ìjọba wa. Ọ̀dẹ̀já kún ṣàárò Ramadan. Gbogbo àwọn olùkọ́ lẹ́tọ́rà, lẹ́yìn náà jẹ́ ni. Títà lẹ́yìn شهر رمضان oṣù eléyìí yàtọ̀ sáwọn oṣù tẹ́ tí ń lò bọ̀ sẹ́yìn o ànábì lóṣù yìí ti jẹ́ wá bá wa báyìí. شهر مبارك oṣù wo ni ẹ̀bárkà oṣù bùkún ànábì dìídì pé oṣù yìí ní oṣù bùkún. شهر مبارك kí ló wá fẹ́ sọ fún wa ń parẹ́. إفترض الله عليكم صيامه ó ní ọlọ́wọ̀n ọba sí lára àyàn lé lórí. ẹlẹ́yìn kan ń fi ya máa ó. wípé ká gba àwẹ̀ oṣù kan náà rẹ̀ délẹ̀ gbẹ̀n. ìmúta rọ́tàn lọ wọ́n ẹlẹ́yìn kan ń fi ya máa ó. yóò fúta ṣòfin àdéhùn àbọ̀lẹ̀jà ńnà. alámìnira bákan náà nínú oṣù yìí. yóò fúta ṣòfin àdéhùn àbọ̀lẹ̀jà ńnà. ọlọ́wọ̀n ọba pàṣẹ pé tilẹ̀kùn àlìjẹ́nà wà ní ṣíṣí kalẹ̀. wọ́n yóò gbọ́lá kò fi ihi. gbogbo lẹ̀kùn gbogbo lẹ̀kùn àlìjẹ́nà. tí ó fọ́tà sùn fi ihi àbẹ̀wò àbólè jánà. kò sóṣù kan tírú eléyìí máa ń ṣẹlẹ̀ láyé àyàfi nínú oṣù Ramadan ó ní ilẹ̀ gbogbo lẹ̀kùn àlìjẹ́nà máa wà ní ṣíṣí lẹ̀ pátá. wọ́n yóò kò fi ihi àbẹ̀wò àbólè jẹ́ bákan náà oṣù yìí nìkan ṣoṣo ló jẹ́ pé nínú gbogbo oṣù ayé ọlọ́run àpàṣẹ wípé ilẹ̀kùn ná kí gbogbo ẹ̀ wà ní títì pa. gbogbo atẹ́gùn dùnú àwọn nǹkan rẹ̀ ẹ̀mí á mọ́ ẹ̀mí á balẹ̀ ìwà aburú ẹ̀mí àwọn èèyàn máa kórìíra rẹ̀ ìwà rẹ̀ á máa hun àwọn èèyàn ṣe ìgbóná jahannam kò ní ráyè tí wá bá wa láyé. wàyí ó fi lẹ́kùn fi hì وأصحاب الجحيم وتقل فيه الشياطين أنبكنا àwọn ṣọ̀yàtì èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ arábìnrin ọlọ́run á ní kí wọ́n dì wọ́n mọ́lẹ̀ arábì sallallahu alaihi wa sallam lára ẹ̀kọ́ tó fi kọ́ wa ilé ìta gbọ́dọ̀ máa ro kan rẹ̀ tó bá ti ń wáyé tí ò fi gbọ́dọ̀ máa jẹ́ jìjì lára wa ó náà ní pé a lè dídé rí àwọn èèyàn kan tí wọ́n wá kán náà wá kírun àjọ wàhálà jọ látijọ́ yìí máa ní kí ló ń ṣe tí òwá kírun tí ẹ̀ṣẹ̀ wá dé lónìí má ṣe mọ̀ má bú má fi ṣe yẹ̀yẹ́ o ìfi ṣe yẹ̀yẹ́ tó fi ń ṣe yẹ̀yẹ́ yẹn náà ń túmọ̀ sí pé wọ̀gàn pápọ̀ ògbẹ́sìn ẹ̀yẹ́ nìyẹn o kí ló dé torí kọ́lọ̀ ń ní káànágbé sọ fún wa pé èṣù wà nínú ìgbèkùn nígbà tó ṣe ti wá wà nínú ìgbèkùn gbogbo àwọn tó ṣe òjò wọn rí tọ́lọ́run ṣe tẹ́lẹ̀ àwọn eléyìí náà wá túlẹ̀ nínú ìgbèkùn tiwọn. àwọn àṣenámà bó ṣe yẹ kí wọ́n ṣe. torí báyìí irú wọn kì í fi wọ́n èèyàn máa tún bá wọn dúpẹ́ kọ́lọ́run sáà. wọ́n tó bá lò fi ìṣàyà pín eléyìí ni tàà nàbì sọlọ sọlọ tó fi kọ. fihi laylatun khayrun min alfi shahrin èmi gbọ́dọ̀ jẹ́ kóṣù yìí bọ́ mọ́yàn lọ́wọ́ kí àwọn àjọ rí rẹ̀. arábìnrin òru kan bẹ nínú oṣù kan yìí. kọ́ìrọ̀ mi ní àlefi ṣáhàrẹ. òru kan oṣù yẹn náà lẹ́ ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ó lóore ó lọ́lá ju ìjọsìn tí èèyàn máa ṣe nínú one thousand month lọ. èyí tí one thousand month yìí equivalent to eighty three years plus. Fi lẹ́yìn àtúnkọ̀ yóò mí náà lè fi ṣáhàrẹ́ inú oṣù kan ṣe iná ìdẹni gbogbo tí a ń sọ yìí wà. man hurima khayraha faqad hurima. alábìnrin ẹni tọ́lọ̀ ń bá ti jẹ́ kí oríire ọjọ́ yẹn ń pọ̀ fún. man hurima khayraha. ẹni tí ò bá ti kófà tí ò bá ti róríire oṣù rẹ̀ láti kọjú ìyẹn jẹ. man hurima khayraha faqad hurima. Ah, nǹkan ti bọ́ fẹ́ni náà nǹkan rẹ̀ ti bọ́ ọmọ lọ́wọ́ o. látara àdí èyí àwọn ọ̀mọ̀ràn díẹ̀ bí Ramadan ṣe bẹ̀rẹ̀ yìí a ti sọ fún wa náà lánàá adẹ̀tún ti sọ nínú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa náà lónìí kí ètò fi ń lóore jù fún àwọn mùsùlùmí òun náà ni pé ká máa palẹ̀ mọ́ bá a ṣe palẹ̀ mọ́ kalẹ̀ táwọn èyí fi bẹ̀rẹ̀ pẹ̀lú parí ti announcement kóṣù ti lé alhamdulilayi bó ṣe yẹ kó máa lọ náà rí ẹni tó lóun ò mọ̀ tó sọ pé táwọn kan ti róṣù ẹ̀ṣẹ́ wa náà lè lóṣù títí wọn ni lọ tún tíraka àbí kó súnmọ́ àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n gbàgbọ́ yẹ́ẹ̀sìn kó lọ mọ ohun tá à ń pè ní ikhtilaful matali' àlàyé pọ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ bí tó wá fi sẹ́ni lẹ́nu rẹ̀ náà ni pé tí àwọn ìlú kan táwọn bá ti róṣù lọ́dọ̀ tiwọn tìlú náà bá jìnnà sọ́dọ̀ tiwa a lè lo ìlítíṣù tiwọn àfi ká kóra oró tọ̀dọ̀ wa ń bí eléyìí ni tó fẹsẹ̀ nílẹ̀ kó fọkàn balẹ̀ jù nínú àwọn ọ̀rọ̀ ilé ìtàwọn olùmọ̀ràn sí sọ ṣùgbọ́n ní tìtúrí àkókò wa bí Ramadan ní ṣe wá wà ń tata ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ yìí nǹkan afẹ́ká mọ̀ ń di eléyìí òun náà ni pé àwọn nǹkan kan wà tó pàtàkì láti mójútó lọ́wọ́ bẹ̀rẹ̀ báyìí ẹ̀mọ́kọ́ni náà ní ọjọ́ àkọ́kọ́ ìdí ọjọ́ àkọ́kọ́ àsìkò wo ló yẹ ká ṣìnà àsìkò wo ló yẹ ká jẹ sàhóòrì wájú ẹlẹ́pẹ́ jíjẹ sàhóòrò wa lásìkò yìí ẹ jẹ́ ká máa fi sí aago márùn kọkọjọ ogún ìṣẹ́jú tá sí five twenty ká kó máa parí ní ìta àti lásìkò yẹn bá ṣe ń yí padà àwa náà tún máa ṣàlàyé rẹ̀ fún wa pé ó tún ti change báyìí o ó ti change báyìí o ní wa lọ́wọ́lọ́wọ́ báyìí ká máa jẹ́ kó máa jẹ́ bí aago méje ó kù ìṣẹ́jú bíi mẹ́ta ìyẹn ló máa fọkàn balẹ̀ pé oòrùn ti wọlé mo wá fẹ́ tara eléyẹn náà sáré mú àwọn ọ̀rọ̀ díẹ̀ kan wá lábẹ́ eléyìí nínú àwọn ọ̀rọ̀ yẹn ni pé kí lànà bí máa fi ń ṣe ìṣínú sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. tà nínú tútù ni o tàmọ̀tẹ́rọ́tọ̀. tánàbí ọba ti rí sallallahu alaihi wasallam ó wá ń lo dàmínú gbígbẹ hadith là ń pò tí kì í sọ̀rọ̀ o dàmínú gbígbẹ èyí tó kọ́mọ̀ táwọn èèyàn wa máa ń tà káàkiri kò fẹ́ẹ̀ sí mọ́sálásí tí ò sí kò tí ò sí tá a bá ti wá dàmínú tútù káàrí gbígbẹ àmọ̀ sí tó kàn náà nípa ànábìá wa mọ̀mí sírísírí rọ́ọ̀wí tó mú hadith yìí wá ní amọ̀mí sírísírí yẹn ní ẹ̀ẹ̀mẹ́ta. lábẹ́ ilé yẹn náà ọ̀pọ̀lọpọ̀ wa lọ tún àwọn olùmọ̀ ẹ̀sìn súnmọ́ ká lọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí àǹfààní tó ń bẹ níbi dàmínù jíjẹ dàmínù jíjẹ òun ni ìyá wa Mariam tí ń ṣìyá ànábì Ìsá ìyá tó bí ànábì Ìsá tí wọ́n ń pè tí àwọn èèyàn ń pè ní Jésù ìyá tó bí ìgbà tó ń rọ bí rẹ̀ lọ́wọ́ dàbínú wà nínú òní tọ́lọ́wọ́n bá ní kó jẹ tútù rẹ̀ rútọ̀b òní ọlọ́wọ́n bá ní kó jẹ tí bíbímọ rẹ̀ fi bọ́ sí rọrùn tọ́lọ́wọ́n bá lòún sábà tó fi bọ́ sí rọrùn aláboyún tó bá jẹ dàbínú dáadáa pẹ̀lú àánú àsopọ̀ òkúnlẹ̀ rẹ̀ máa bọ́ ya wa mariam ti sá wa. bákan náà ṣíṣínú àti kíkí sọ̀látù ní àṣà tá a gbàlérò pẹ̀lú sọ̀látù ní magrib àti sọ̀látù ní àṣà. mo fẹ́ fi lè yọrọ gbogbo yín bàbá wa tẹ́ ọlọ́run fi ń ṣe imam gbogbo yín àfọ́ àtọ́lọ́run fi ń ṣe imam àbádarí ní gbogbo bí tẹ́ wà jábẹ̀rù ọlọ́run pẹ̀lú àwọn èèyàn tá à ń darí àsìkò tá à ń kí sọ̀látù ní àṣà nínú àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àṣà ìkìyí tí ìwọlé o èèyàn máa ń wá mọ̀ nípa nǹkan ni o ẹ má jẹ́ máa fagídí ṣe àbí bá a ṣe ń ṣe rèé tẹ̀lé lè yí lé ìpadà ah, ìyẹn ò bá tọ́nà àti tànàbì mú un sallallahu alaihi wasallam ẹ lè máa ṣe pàdé mọ̀lẹ́bí kẹ́kọ́ pàgọ́ mẹ́wàá àrọ̀ ilẹ̀ fi tí kò dẹ̀ kan tó lè yí padà ìpàdé mọ̀lẹ́bí lè níyẹn o ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ah, òfin ọlọ́run ọba máa ń yí ń tẹ́ bá ń ṣe padà o àfi kẹ́ ẹ gbọ́ o ẹ má kí ẹ̀ ń ṣá ìmọ́lẹ̀ ìsìn gbogbo ẹ̀ńjọ́ mọ̀ tẹ́yìn náà ń gbọ́ tí mọ́ọ̀mù ti ń tọ́lọ́run bá jẹ́ kóun jẹ́ alágídí ìmọ̀ọ́mù tí ò gbọ́ ẹ̀yẹn má kí wọn rẹ̀ ní rásìkò yìí tó bá jẹ́ pé bó ṣe ń ṣe tiẹ̀ nìyẹn tí mọ́sálásí tí wọ́n bá ti ń tí sọ̀látò àìṣá yìí ní ìsìn ní eight aago méje mẹ́jọ ń lọ lù àbí wọ́n ń kí ní aago mẹ́jọ kọjá bí ìṣẹ́jú márùn-ún àìṣá yìí yẹn kù díẹ̀ kó wọlé ẹ jẹ́ kí sọ̀látò àìṣá yìí wá lásìkò yìí ẹ jẹ́ kó máa jẹ́ aago mẹ́jọ kọjá bí ìṣẹ́jú mẹ́wàá torí kíni torí pé àyè tó wà ńlẹ̀ láàárín sọ̀látò lásìkò tá a fi ṣí nìyẹn sọlátùlẹ àǹṣáì ó máa ń lé ní wákàtí kan ó máa ń lé bí wákàtí kan àti bí ìṣẹ́jú márùn-ún káwá sọ pé kókàn balẹ̀ dáadáa wákàtí kan àti bí ìṣẹ́jú mẹ́wàá yẹn la fi sọ pé nígbà tí mọ́gírìbì ti wọlé láago méje kù bí ìṣẹ́jú mẹ́ta ní tó dáa jù oníkẹ́dẹ̀ jẹ́ kí àǹṣáì jẹ́ bí aago mẹ́jọ àkọjá bí ìṣẹ́jú mẹ́wàá ẹ pè ní bí aago mẹ́jọ ó kọjá bí ìṣẹ́jú méje ẹ jẹ́ kí aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́wàá àbó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ̀bá kí sọ̀lá fi hàn ṣáì tán kẹ̀tí ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí kí tààrọ̀ wẹ́ẹ̀ṣì ní àárọ̀ wa ká tẹ̀kínọ̀ sí rí àyè dáadáa gbogbo ẹ̀yin masáàjìdì tẹ̀ ń kí irun ní aago mẹ́jọ ń lọ lù tẹ̀rẹ̀ ọlọ́run ò wá pé kájọ ká kírun fún o ó pa wá láṣẹ rẹ̀ ni o tíyàn fi lè máa ro èrò kí èrò péjì bó jẹ́kẹ̀ bó nínú ti ṣe kọ́kọ́ ni òṣè rárá ni beggars no choice ọlọ́run ṣe bẹ́gà o lórí ìdí èyí ẹja kíyèsí abala yìí dáadáa ti wà ń ta kíyèsí òun náà lè ṣe sí i ara máa méjì iná zanna gbogbo eléyẹn ibi tí mo ẹ̀sìn dé lónìí kò sí nínú rẹ̀ lánàá òjijì ló kàn jáwọ́ kò sí ń gbáyà nábì bẹ́ẹ̀ sallallahu kò sí ń àwọn sàhábà bẹ́ẹ̀ àtàwọn tó tún tẹ̀lé wọn kò sí àìmọye ọdún òjijì kan ló kàn sá wọlé a pẹ̀lú ògùn ọlọ́run nígbàtà tí wá láǹfààní àti mọ̀ báyìí ní pé kò tọ́ kò sí lára ẹ̀sìn wa ẹ̀jẹ̀ àyọkúrò lọ́fílẹ̀ oorun ní iye pèsè fáwọn èèyàn mọ́ kò sí nínú ẹ̀sìn wa o táwọn èèyàn bá ti kí ti kí lọ́fílẹ̀ oorun náà nìyẹn ìtumọ̀ wa fún ọ lójoojúmọ́ pé ilé ilẹ̀ máa kí lónìí kó tún di kẹrin ilé ilẹ̀ àti àwa pé a tún kó oríire lẹ́ẹ̀kan sí gbogbo ìta ń sọ iná kọlọ̀njá gbọ́ kọlọ̀njá gbà kọlọ̀njá lè tẹ̀lé gbogbo àwọn ìlànà òfin ẹ̀sìn yìí náà ilé tó wá tẹ̀lé bí Ramadan ṣe bẹ̀rẹ̀ yìí tàjẹ̀ tí ń rọ̀ wá wípé ká tẹ̀lé gbogbo àwọn òfin káka ọgbọ̀ òfin rẹ̀ má ẹ jẹ́ ká gbìyànjú ká ṣàánú àwọn ẹlòmíì ilé tí wọn ní rọmọdọ́nù tó dé oṣù àánú ni káwa náà ṣàánú àwọn èèyàn nínú rẹ̀. wọ́n ní Abi Hurayrata radiyallahu anhu. Àdísí ní àdísí wa àfọwà àgbà àbúhù lọ́rọ̀ rọ́jọ́ lọ́wọ́ ní àwọn ọmọ ṣíkà. Qala qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam sọ wípé. Ma min yawmin yusbihu al-ibadu fihi ó ní kò sí ọjọ́ kan ọ̀ nínú ọjọ́ ayé. yusuf bíṣu ìrìnbá àjọ̀bí. eléyìí táwọn ẹ̀dẹ́ yẹn ń jí sáyé nínú rẹ̀. ilá málàkà nìyẹn ń àfi kí àwọn màlẹ́kà méjì kan sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run fún wọn ránṣẹ́ sáyé. fàyàkó lo àṣàdùn alákọ̀ọ́kọ́ nínú àmàlẹ́kà ya ma wá sọ wípé Allahumma àti mú fi pàánà kọlapá wọ́n máa bẹ ọlọ́run pé ọlọ́run jọ gbogbo ẹni tó ní tó ná tó ń fún aláàrẹ̀ ló àti mú fi pàánà kọlapá tó ń ṣàánú aláìní yìí. Láti mú fi kan ní kan làfà. Tó gbówó kalẹ̀ pé ẹ máa sọ̀rọ̀ lórí rédíò yìí. Láti mú fi kan ní kan làfà. Ẹni tó ní owó tiẹ̀ tó ń na tó fi ń ṣàánú àwọn èèyàn. Àwọn ọmọ àti mú fi kan ní kan làfà. Anábìkì iṣẹ́ tí Mọ́lákù yìí gbà, ìkan nínú àmàlẹ́ka Ọlọ́run, iṣẹ́ tó ń gbà lójúmọ́ yẹn, ó ní kó máa máa ṣàdúrà fún gbogbo náà. Wọ́n yẹ kúlù lẹ́ Yẹ́kúlù. Ń tó ń bá máa sọ ni pé. Allahumma a'aqimu umsika talafa. Wọ́n á máa ní ọlọ́run jọ. Allahumma. Báwa fi parun sínú owó ilé ètò ní tẹ̀lé. A'aqimu umsika talafa. Màlíkà ká máa bẹ ọlọ́run ìkẹ́, ìká máa bẹ ọlọ́run ọlọ́run fara ní ilé ètò dájú tó ní tí ò náà yìí. Tó tọ́jú owó pamọ́ sílé tó tọ́jú ẹ̀sà káǹtì táwọn èèyàn tẹ̀ ń jẹ̀rọ ọdẹ fi ń pa àwọn èèyàn. Ar-rahimuna yarhamuhumur rahman. Àdìsùn mẹ́ta eléyìí, alábìrin gbogbo kẹ́nikẹ́ni láyé. Ar-rahimun. Ó ní gbogbo kẹ́nikẹ́ni láyé. Yarhamuhumur rahman. Gbogbo wọn náà ni ọlọ́run ọba ọba tó ní ayé àtọ̀run máa kẹ́ o. Yarhamu man fil ardi yarhamukum man fis sama. Alábìrin ẹ̀ máa kẹ́ àwọn tí wọ́n ń bẹ lórí ilẹ̀, àwọn tí jọ ń gbáyé ṣe dáadáa sí wọn kẹ́yìn náà bá lè rí kẹ́ látọ̀dọ̀ ọlọ́run. àhásìnì ìlànà sí. ẹ ṣe dáadáa sáwọn èèyàn tọ́nà bá ní kẹ́ ní kápá o. àhásìnì ìlàkánà ìmkánù wà máa kéde ìrọ̀tún. gbogbo ẹ bá ṣe ní lọ́wọ́ tó òun náà ní kẹ́yìn náà fi dun àwọn èèyàn nínú nínú oṣù yìí. ìlàkánà ìmkánù wà máa kéde ìrọ̀tún. sórí kẹ́kẹ́ Ìgbésẹ̀ fi gbọ́dọ̀ ṣe dáadáa sáwọn èèyàn. Wàlá ìyẹ́dú máa àlálẹ́ ìsáàní mọ̀kánù. Torí pé ilé ayé tá a wà yìí, téèyàn bá rò pé ó máa máa lọ bẹ́ẹ̀, àwọn bàbá wa nígbà ọ̀lọ bí òréré o. Wàlá ìyẹ́dú máa. Ẹni tó rò pé kò ní lọ́wọ́ lónìí lè ní lọ́la o. Ìwọ́n tí wọ́n rò pé ó wà lọ́wọ́ tiẹ̀ lónìí, ìwọ́n náà lè ti bọ̀kátà séèyàn lọ́la o. Torí ìdí èyí, àwọn ọ̀rọ̀ gbogbo àwọn àfáà tafẹ́ ṣe wà sí nínú oṣù yìí, pàápàá jùlọ lórí rédíò ní gbogbo àwọn yẹn láyé ni ẹjá ṣan tá a fẹ́ tọ̀ o. wàlá taqfu ma laysa laka bihi ilm. aláwọ̀ bá ní ẹ má máa sọ ń tẹ́ ẹ bá mọ̀ ẹ má bẹ́ sínú àwọn ọ̀rọ̀ òfin ẹ̀sìn láti fi da àwọn nǹkan máa wọ̀nyàn lójú rú láti fi da nǹkan rú máa wọ̀nyàn lójú ẹjá ṣọ́ra. wàlá taqulu ala Allahi ma la ta'lamun. ń ẹ má kàn wọ́n pé bóyá báwa ṣe ń ṣeré kẹmọ́ á rú máa wọ̀nyàn lójú gbogbo tó ní kálukú wá bá wí fáwọn èèyàn àmánà ní o àwọn olówó tí ọlọ́run bá kẹ́ wọ́n ti fowó kalẹ̀ àmánà tí wọ́n náà ti pín yẹn wá olùmẹ̀sítà wa fẹ́ lówó yẹn láti fi ṣe wá àti lórí rédíò lórí tẹlifíṣàn àbí nínú mọ́sáàsì àbí public lecture náà ni ìṣòro bàbá wa la fẹ́ sàbọ̀rọ̀ ya wa ò kí ní ìṣòro ara wa ọ̀rọ̀ ọlọ́run àwọn èèyàn fẹ́ gbọ́ tó bá ṣì àwọn èèyàn darí gbogbo ẹnikẹ́ni tó lórí ẹja bẹ̀rẹ̀ ọlọ́run káàrò náà túbọ̀ tán wa àbẹ̀ ọlọ́run kó jẹ ẹ̀ta bára wa sọ́lé ní ọlọ́mọ ṣe ń balẹ̀ ìjà burúkú àtàtọ́ àti wọn náà gbàgbọ́ subhanakallahumma wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero thirty-five seventy-five fourteen sixty-six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ẹ̀dá wàtúlà hákì lẹ́nẹ̀ẹ́ Abẹ́òkúta.